Miliki Express lẹ́tọ̀ ètò ní Miliki Express mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin dádì wa àti mọ́mì wa tí ẹ ti bá wa Miliki ní tọjọ́ tòní yálà bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé ìdárayá yín òun ló jẹ mí lógún bẹ́ẹ̀ ni òun ni tójú bá yẹjú kóhun má yẹyìn gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ fẹ́ tẹ̀lé wa lórí ẹ̀rọ ayélujára ẹ lè tẹ̀lé wa lórí Facebook àti YouTube wa Orísun TV lórí instagram àti twitter wa ń kọ́ ẹ lè tẹ̀lé wa at orisun tv lórí website wa náà ń kọ́ www dot orisun dot tv fún gbogbo ẹ̀yin olólùfẹ́ mi náà tí ẹ bá fẹ́ kàn sí mi lórí ẹ̀rọ ayélujára ẹ lè kàn sí mi lórí Olúwatóyìn Òkí lórí page mi náà ń kọ official Tóyìn Òkí lórí Facebook lórí Instagram Tóyìn Òkí ẹ fún gbogbo ẹ̀yin tó bá fẹ́ pè mí fún ìpolówó àbí ìtajà gbogbo nǹkan tí ẹ bá ń tà tí ẹ bá fẹ́ ká bá yín polówó rẹ̀ ẹ lè pè mí sórí nọ́mbà mi zero eight zero three three seven five two three four zero tí ẹ̀yin tẹ́ bá ti jẹ̀gbádùn ètò wa ti ọjọ́ òní ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ má jẹ́ kó jẹ́ pé ojú ẹ̀yin nìkan ló máa wò ẹ bá wa pé gbogbo agboolé pé kan wa wò ètò kan ètò tó ń mìlíkì kó tó tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ jẹ́ ká fi ire ayọ̀ ìdùnnú àti àlàáfíà pàdé o ibi kankan kò ní dé bá ẹnikẹ́ni wa àmì àṣẹ o ó dáàbọ̀ ṣùgbọ́n kí a tó lọ kọ́ ẹ jẹ́ ká lọ fẹsẹ̀ rájò sí orin slim case ọ̀túnba